me, my dad is going to deal with you. Trust me, my dad is going to deal with you. Who do you think you are to mess with me? You know you can't do that with me. You threw me out of your apartment. Oh, I don't need to tell you. You, you will hear from him. My dad is going to get you. How dare you? Who do you think you are? my dad is really going to do it. I promise you that. You already know who my dad is, right? Oh, you're joking. You don't know who my dad is? He's going to deal with you. Just go Only shout if you shout not die, you get no shout. Smile, okay. smile. smile like that as you they go. Fine girl. Yeah. How are you? I'm fine. I need family. Oh, I'm very well. I ìdè ká ah, ah, ah, mo fẹ́ pa ìyá ìṣá mo yẹ pé pa ìyá ìṣá ṣe máa ti yẹ má lọ ká bẹ́ẹ̀. Bàbá ẹ mi gbowó mi lónìí o. Wàlúùláì tẹ́ bá sanwó gbàdúgbàdú gbowó lọ́wọ́ yín o. Ẹ bá gbowó mi o. Ọ̀ya àfẹ̀wá sí kó di mú kẹ́ gbàdògbàdò gbowó àgbàdo. bá a ṣe kẹ́ mo sọ̀rọ̀ ẹ̀jẹ̀ mi ń gbèsè ẹ̀sùn lẹ́nu lé lórí. bàbá àjì àgbàlagbà níyìn. níbi kíni. Ah, níbi ọ̀rọ̀ tẹ́ ẹ sọ yìí ẹ sì lówó tí ò sí gan jẹ̀díjẹ̀dí ò lè gbà tí jẹ̀díjẹ̀dí ò bá gbà tí táífọ̀dù bá gbà lọ́wọ́ yín kan. kò tí ó gbà lọ́wọ́ mi. Ah, ẹ jẹ irú ẹgbẹ́ ọmọ yín ẹ jẹ yẹn lówó tó yẹ kẹ́ ẹ bá sọ̀rọ̀. mo jẹ lówó ṣé ọmọ ọmọ ọmọ nǹkan tí mo rà lọ rè. kí lẹ rà. búrẹ́dì tó búrẹ́dì tí tún gàjà. ó yẹ kẹ́ ẹ lè wí bẹ́ẹ̀. ìṣáàkì máa mú ẹ̀ dànù eh, ẹ sọ̀rọ̀ lẹ́ ń sọ lẹ́nu. orí eléyìí ni ò pé máa ah. fún ẹ lẹ́sẹ̀ wàá ṣubú ẹni ẹ ṣubú dáadáa ìgbọ́ ní sùn ẹni tẹ fẹ́ fún yàn lẹ́sẹ̀ dà ẹ̀yin tó fẹ́ gbàyàn lẹ́sẹ̀ yìí lè máa ṣubú gbèsè sì wá ràn yín lọ́rùn báyìí kí ló dé ẹgbẹ́ ọmọ yín ọmọ tẹ tó bí ẹ wá ní búrẹ́dì ẹ ṣúgà já ẹ ṣe bí iyọ̀ díẹ̀ sí. yóò dáa fún yín bàbá. ta ni kò ní dáa fún wọn bàbá. ọ̀hún àmúmú náà tún máa. English, Yoruba, Hausa, Igbo àti Pidgin. Which one do you speak better? ọmọ yorùbá ni mí. yorùbá ni ẹ́ mm-hmm. ó fi múṣẹ́ yá ni in case tó o bá mọ̀ you have been kidnapped o ṣe bó máa ń wo fíìmù mm. tí wọ́n bá jiyàn gbénu fíìmù kí ló máa ń ṣẹlẹ̀ ó máa ń filẹ̀ àbí gígé wọn filẹ̀ ó máa ń sun ransom ni. I don't have any money. ẹnu sàn ọlọpàá ilé ìmọ̀ mi ṣá if I burst your face. Eh? I don't have any money. Ah, ah o máa kú. ah uncle ẹ má jẹ́ n who is your uncle. Ah, eh, okay, and eh, daddy, I don't have any money. I don't have any money. I don't, I don't, I don't have any ah, money. With your daddy. I don't, I don't have any money. Ah, Aláyé, ẹ fẹ́ mi láyé jẹ́ n ṣe kíní ẹ̀ fọmọ yìí. Wọ́n tó wà lẹ́nu. Wo ẹ ọmọbìnrin mi, ìwọ ni mo nídìí láti bá sọ̀rọ̀. Ọmọ kan tó ṣẹlẹ̀ tí wọn náà bá wojú lẹ̀, ọ rí pínlẹ̀ ẹgbẹ́. Só ti yọ ilẹ̀ ògbẹ́ lẹ́jẹ̀ gbèsè ẹja sọ̀rọ̀ o ẹja sọ̀rọ̀ o ah, torí ẹ sori bíi bọ́nẹ̀tì mọ́tò ní ìsinmi ẹ sọ oríṣiríṣi ọ̀rọ̀. kò sí sọ èmi mo dọ̀rọ̀ lẹ o mo lè ní kọ́ ọ má sọ̀rọ̀ o mo lè ní kọ́ ọ má sọ̀rọ̀ o èmi mo dọ̀rọ̀ lẹ o. Ah, tí n bá sọ̀rọ̀ tọ́mọ tó bá ń láyé ńkọ lórí tí a máa kọ́ lórí ilé jì. Ah. Jesus is Lord. Eh, eh, eh, ẹ máa lọ ẹ̀yin lẹ fẹ́ gbà yẹn lẹ́sẹ̀ ẹ̀yin lẹ fẹ́ padà ṣubú dànù. tí ilẹ̀ ní tí ó fi parí tán bá rówó fún ọ èmi fúnra mi mo promise ẹ máa fún ẹ. níjọ́ wo Ah, lọ́la èmi kàn múra búrẹ́dì. lágo mélòó. èwo ah, ah, tún lago láìsí lórí rédíò àgídìgbò ẹ mà gbà mí torí ọlọ. ẹ̀yin lè fẹ́ sọ ní ìdúró ẹ sì gbúdọ̀ ọ̀rọ̀ yín àsìkárántọ̀ o àgọ́ mélòó. irọ́ tí tripod gan bá wọ́n máa fi masking tape mu. sọgbọ́n ó lágo mélòó ó lágo mélòó. sáàjẹ ọ̀la lọ́la ń jẹ́. ọ̀la bẹ́ẹ̀ni. ọ̀làgọ́ kan lèmi ò wá bá yín o ẹ sọ gbúdọ̀ ọ̀rọ̀ ní ẹjẹ́ mọ kọ́ lónìí dúró mi kọ́ bá yín. ó ní kó wá bá o ó ti lóun ó ní ọwá bá lọ́la ó ti ní kó wá bá o bàbá mà pé wèrè lọ́mọ kò gbà. bàbá jí mẹ́mórì káàdì yín ti kó fáírọ́ọ̀sì o. ó ti kó ti pẹ́. ẹ̀yin náà ti mọ̀ pé ó ti kó ti pẹ́ nígbà tẹ́ ra búrẹ́dì lẹ́nu lọ ẹgbẹ́ ọmọ yín ẹ mọ tó yẹ kẹ́ mọ bẹ̀ pé kò sí nǹkan lẹ̀ ẹ tún wá lẹ́nu bẹ́ẹ̀bẹ́ẹ́ a sì ń sọ. ẹ tún wá lẹ́nu ọ̀rọ̀ ẹni búrẹ́dì sọ̀rọ̀ nù. èmi ò fẹ́ jẹ́rú ẹ lé ìlówó ìyá rẹ̀ ni mo fẹ́ jẹ́ ń gbèsè. ẹ jọ ṣé ìyá rẹ̀ ń tèkun àtẹ̀kọ ni. ìkíni tí ń tà náà nìyá rẹ̀ ń tà. àwọn jọ ta búrẹ́dì náà ni. èmi ò lè sọ ọlọ́lé wọn lọ béèrè. ẹ̀yin ẹ ẹ lè wọlé alábẹ́kiri ẹ padà àrùn jẹ ni o níbi ọ̀rọ̀ búrẹ́dì òfò àwọn ń wí ẹ à ń wí ẹ à ń sọ ẹ ẹ ẹ ẹ ń parẹ́ irú different pattern wo lélẹ́yìí. máa tán rẹ jẹ. kí máa tán ra mi jẹ ní different pattern. òun fóòmù tí ń dùn yìí tí òjé yìí ò gbádùn mo ti fẹ́ béèrè lọ́wọ́ yín látàárọ̀ kí ló dé tí fóònù yín rìn gìgá tẹ̀lé. mo máa wọn ń pè mí mò ní dán lónìí wọ́n fẹ́ hmm. tọrọ owó lọ́ọ̀ mi ni. a sọdíkì wọn tọrọ owó lọ́wọ́ yín ó ti yé mi àwọn tó tó jẹ gbèsè náà pè yín. wà á lọ ṣẹlẹ̀ ṣé your papa dey whine me ni i dey call you dey pick up. sir i told you already there's no money anyway we don't have money you may probably think you are one of those people that is owing money i think we don't have any money in fact i was on my way to beg for money when you saw me picked me up Alo fadu mi. Alola fadu ya ẹ àti kí ló sọ. Sorry sorry no. Wa ogun ọdẹ kí you. Ṣùyà ṣùyà wò lè wúrọ̀ fadu jù mí. Alo fadu yìí. No no tato. Tade oya fún lọ́bẹ̀ sójà wèrè ni. You don see where the aro fadu person for. Give me that knife. That your mouth wey no dey stay one place make I teach you. You dey mad. Because money no dey na why your papa no dey pick up. If you wan tell am something wey dey important you come. Uh, I'm sorry. I'm sorry. Okay, please give me my phone. Let me send him a text message. He will see that one. Because if you keep calling him, he will not pick. We oh. don't have money in my house. We are broke. Wa aṣọ lórí broke, ni wàá ti bàbá She ní. Ṣé una dey together? We dey play for here. We don't have money. Ní bíríkà ló kó ní kí ni. Ọ̀gbẹ́ni tó di gbogbo ẹ̀ don't waste my time. And don't try to be smart. If you act funny, I eh, don't know what he's doing. Act funny. People pàdé ẹ̀. Just act funny. The same message message like that. Huh? Hmm? Pick up. Daddy pick up. It's me, Fisayo. <laughs> Say no be this woman where I hold money for Gary. Then they do this kind of thing. Eh? You can't begin, to call yourself Emphasize Fisayo my daughter you <laughs> you no know say this thing wey you dey do so na impersonation and impersonation e be like say you wey no be soldier wey you dey call yourself soldier under the law under i go sue this woman. ó ti ń pè mí mi ò gbé eh, he don begin dey call me since i no i no pick am he come do kọ́ni kọ́ni for me say eh, eh, him be my daughter. Hey! na me whole life money true true o oh. but for this thing wey you do so o ma sẹwọn e go go places <laughs> impersonation <laughs> you no know anything little. Huh? Ah. Hello, Daddy. Fisayo, Na you dey take strange number to call me? Yes, I'm the one. Ah, so bad no buy? I've been kidnapped. Kid? My daughter will not be kidnapped lórúkọ ọlọ́run ọlá àlè wọn ò gbé ọmọ tèmi they no go kidnap my daughter láéláé wetin. wà kó sì dànù ìwé. ẹ lórú ọgbẹ́. yeah i dey hear you okay you think say na joke abi you think say we dey do prank for here. Eh? okay fara ẹ balẹ̀. if you wan see your pikin we give you five hours go find us six million. <laughs> hey oga the thing be say you no see me if to say you see me kurukuru eyes like this ah you no go talk the thing wey you dey talk so. if they combine me and all my family together we no reach six million i tell you as i dey talk so i never chop i never chop this month. Eh? oh you no fit get six million. oh wait shey you think say na joke we dey do for here you think say na play play abi you for say make dem stand there make you hear say na true true say we kidnap am eh. Ah, oga i know say you no joke okay put the thing for speaker make it make it my daughter dey hear. okay it's on speaker. fisayo orí ẹ ò pé o you know well o. say you no you no tell dem say i no get money abi na which kind money you put put down for house you know as house be o ma bí lẹ́sẹ̀ rí now. daddy i told them i told them everything we don't have money. you told them you no told them well well sebi how much you leave for house before you go when you come say make i make, make i give them money eh oga you here hear the thing wey i will tell you so make a deal with you make him be your secretary. Child. That way he did for house sef e no do anything make a deal with you e no do anything for house keep am for your side there make e dey work with you e sabi mathematics make him e dey do your secretary. ọgbẹ́ni gbogbo ẹ̀ tó ṣe yẹn ò ṣeré ni o. we dey give you five hours to go provide six million if not. wọ́n rò wọ́n ti tó ọmọ ẹ máa sọ that your pikin go die nana we dey give you five hours then boy you no go provide am. ó dà pé wàá ti bàbá rẹ̀ ṣe èrè àbí ayé mi ọ̀gá ọ̀gá. Wait. Apostle, we hear of this. Hello. Hello. Hello. is our money ready. Ah, I, I think I tell you say I no get money. Eh? I no get six million update ọ̀gbẹ́ni after everything we don think and think am àti rí i pé olórí ni you bad market give us one million no release your pikin. bọ̀dá kidnapper sebi na the same language na him be dey talk and you dey hear my own english as i dey talk am eh i say i no get money say i go take a white hair to dey lie eh i no go lie for you now. Eh? wá sọ̀rọ̀ bóyá ń ṣeré ni spend time on top this kind thing you know how many people i don kill. okay okay okay okay i don't want vex i don't want vex because if i vex now you go hear show from where you dey give us all that hundred k ma comot eye hundred k hundred k. oga i no lie you. i no hundred come sef i no get as. ayé mi tèmi bá mi. i lie for you. Eh? I be old man how how old man like me go dey lie And eh, Sabina, my daughter. ha ha wa olórí burúkú ni bàbá ẹ o. ṣé òkú wọn lè kí yọ àyọ bàbá yìí ṣé àwa ṣeré bí báyìí ìṣiṣẹ́ náà pèlè bí àbí. you no get that thing. sápá bárò yìí jà tó àbí ìdè i go go see black for eggs. this one just dey waste our time for here na which kind thing dis na. wà wà wà bí báyìí. ṣé a lè rí gbogbo lè lọ bẹ́ẹ̀ náà ṣe ń dúró okay okay Father, burúkú ẹ balẹ̀ are you there so ọ̀gbẹ́ni they listening to me your pikin don't chop our food she don't drink our drink she no eat ghost coffee like that ah le feel I can't wey nika kàn yẹn sí so i will send you address where you go come when you come eh help us bring noodles hungry man size you don't hear me big one. i no get money for big noodle oh. I beg. okay i go i go buy you half pack packet. Okay. ok ṣé ẹgbẹ̀rẹ̀ jẹ́ ṣe máa rẹ yín sí. ọ̀gá i no fit to i no get money to buy one crate o i go buy half a crate even the money wey i go take buy am sef i go borrow am eh? i go borrow am. ẹ eh, Okay. hello atagungun hello ẹ fata gungun.